آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث السابع والأربعين ومائتين وألف وعن أسماء بنت أبي بكر رضي الله عنهما قالت نحرنا على عهد رسول الله صلى الله عليه وسلم فرسا فأكلناه متفق عليه وعن ابن عباس رضي الله عنهما قال أكل الضب على مائدة رسول الله صلى الله عليه وآله وسلم وعن عبد الرحمن بن عثمان القرشي رضي الله عنه أن طبيبا سأل رسول الله صلى الله عليه وسلم عن الضفدع يجعلها في دواء فنهى عن قتلها أخرجه أحمد وصححه الحاكم وأخرجه أبو داود والنسائي أي بواني أنا هو لابن أبلا تافوني تراتين بوا صرف نيك àwọn nǹkan ilé ìtẹ̀lú tó ṣe lẹ́tọ̀ fún wa láti jẹ lóúnjẹ àti tó ṣe léèwọ̀ fún wa láti jẹ lóúnjẹ tí a bá wo àwọn kan tó lu ẹlẹ́dàá tó ṣe lófin fún wa pa lè jẹ lóúnjẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó gbà fún wa láti jẹ á rí pé nǹkan tó lu aṣọ léèwọ̀ ní jíjẹ fún wa kéré dodo torí ẹ wọn ní tí ẹ bá ti ma iye ju ní tó lu aṣọ léwọ ajẹ pé gbogbo nǹkan yòókù nǹkan ẹ̀tọ́ ni jíjẹ wọn fún wa ó sì pàtàkì kéèyàn máa sọ kò sí bó ṣe lè sọ àfi kó tó kọ́kọ́ nímà nípa kí ló lu aṣọ lẹ́tọ̀ọ́ àti kí ló ṣe léwọ nígbà tí wọn bá máa tó ṣe lẹ́tọ̀ọ́ yóò rọrùn fún ọ láti máa jàǹfààní rẹ̀ tó bá sì máa ń tó ṣe léèwọ̀ fún ọ tí ọ̀rọ̀ ọ̀rùn fún ọ láti kóra ró jìnnà sí. Asma bintu Abi Bakr radiyallahu anhuma òun lọ gba ìgbà wá ìwá ọdí àǹtí fún ìyá ńlá wa Aisha radiyallahu anha. Asma òye ẹni ńlá ni ọmọ èèyàn ńlá. عندما أبو بكر radiyallahu anhuma ọjọ́ kan nínú àwọn tó ń kọ́ gba islam ní mẹ́kà ó sì jẹ́ ẹni tó ṣe pé ó sì ràn lọwọ ńlá fún anabi sallallahu alayhi wa sallam àti bàbá rẹ̀ nígbà tí anabi ń ṣe hijira láti mẹ́kà lọ sí almadina asma'u yìí ó fẹ́ abi ọfẹ ó ابن العوام رضي الله عنه وهو قال اسمعوا أجمع ما عبد الله ابن الزبير رضي الله عنهما اسمع أون يقوقو بن توقو بما من المهاجرون لأن باتن في هجرة مكة وفي المدينة إنو أون كفرين àti àwọn alágàbàǹgebè mùnáfìkì ó ti àti dùn jọjọ nígbà tó ti pọ̀ pẹ́ ó tójọ́ mẹ́ta kó tó di pé nìkan nínú àwọn ẹni tó ṣe hijira wá láti Mẹ́kà bímà àwọn tí ń kọ́kọ́ fi wọ́n ṣe yẹ kó wọn ò ní bímà wọn ò ní bímà ní Madina tí wọ́n wáyé ṣùgbọ́n Asma radiyallahu anha ńlọlọ́wọ́ fi gba irú ọ̀tá jẹ́ olúwa fi mú kí èrò wọn kó dòfo wọn là kọ́kọ́ ẹni tó kọ́ bímá nínú àwọn almuhajirun obi abdullahi ibn zubayr radiyallahu anhuma abdullahi ibn zubayr ó jẹ́ akínkanjú èèyàn ẹni tó ṣe wípé kì í bẹ̀rù lórí òdodo ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láti ìgbà tí abdullah ibn zubair tó ti wà lọ́mọdé kékeré ìṣẹ̀lẹ̀ yìí ló pàkíyèsí táwọn àgbàlagbà fi ń wò pé ẹni ńlá gidi lọ́mọ yìí ọ̀padà jẹ́ Umar radiyallahu anhu ọjọ́ ẹni tó ṣe pọ́ lẹ́rù lára ẹ̀rù rẹ̀ á máa bà àwọn èèyàn Abdullahi bin Abbas radiyallahu anhuma ọ̀rọ̀ kan ṣe bí ọ̀rọ̀ nípa ogún pínpín nípa nǹkan tó ní í ṣe pẹ̀lú al-masailul 'aila àwọn ohun àgbéyẹ̀wò eléyìí tó ní í ṣe pẹ̀lú pé tá a bá pín ogún fáwọn ẹni tó lẹ́tọ̀ọ́ sógún iye tí wọ́n lẹ́tọ̀ọ́ láti gbà ó ti pọ̀ ju ń tọ́ wà ńlẹ̀ lọ à ń pè ní masailu aila àwọn sàhábà wọ́n péjọ láti ṣe àpérò nípa ọ̀nà wo láàmà gbèrú ogún bẹ́ẹ̀ gbà bí ká pín mílíọ̀nù mẹ́fà lẹ́ni tó kú fi ilẹ̀ ṣùgbọ́n àwọn ẹni tó fi sáyé ìńtánlẹ́tọ̀ sí láti jẹ lógún òní mílíọ̀nù méje bí àpèjúwe ká sọ pé obìnrin kan kú ó wá kọ́kọ́ lẹ̀ àtàwọn ọmọ àyá rẹ̀ wọ́n jọjọ́ máa bàbá kan náà màmá kan náà àwọn obìnrin méjì ó fi wọ́n lẹ̀ pẹ̀lọ́pọ̀ rẹ̀ owó tó sì fi sílẹ̀ sáyé ó jẹ́ mílíọ̀nù mẹ́fà wọ́n sọ pé ọkọ yóò gba ìdajì dúkìá yàwó torí pé sọ pé walakum nisfu ma taraka azwajukum illam yakul lahunna walad ẹlẹ́tọ̀ọ́ sí. ìdájí ń táwọn àyàwó yín bá fi sílẹ̀ sáyé táwọn àyàwó yìí bá kú nígbà tí wọ́n kú tí wọ́n ọlọ́mà bó sì ṣe ṣẹlẹ̀ nu ní ìsìn torí pé tó kú rẹ̀ lẹ̀ àtàwọn ọmọ ìyá bàbá rẹ̀ méjì lẹ̀ gbàdájì àwọn ọmọ jẹ́ ọmọ ìyá kan náà bàbá kan náà àwọn obìnrin yìí ìdá méjì nínú mẹ́ta fa in kunna nisa'an fawqa ithnatayn falahunna thulutha ma tarak. táwọn ẹni tó fi sílẹ̀ sáyé tó má jóbìnrin tó má ti lé tó bá jẹ́ méjì jù bẹ́ẹ̀ lọ àwọn ọmọ gba ìdá nínú mẹ́ta afẹ́fọ́n kan nídàájú dúkìá afẹ́ fún àwọn ọmọ àyà wa dájọ jẹ́ ìyá kan náà bàbá kan náà pẹ̀lú ẹni tó kú afẹ́ fún wọn dá méjì nínú mẹ́ta á gbé gbogbo dúkìá yọ lábẹ́ mẹ́fà ọkọ ọlẹ́tọ̀ sí dájì mẹ́fà ọjọ́ mẹ́ta àwọn tájọjọ́ ọmọ ìyá kan náà bàbá kan náà àwọn lẹ́tọ̀ sí dá méjì nínú mẹ́ta. No tọba fẹ́ mú ìdá méjì nínú mẹ́ta tàfẹ́ mú nínú mẹ́fà ọjọ́ mẹ́rin tọba fi mẹ́rin tọba fi kún mẹ́ta ó di kíni ó di méje owó tá a sì ní tá a fẹ́ pín mílíọ̀nù mẹ́fà ni. nǹkan táwọn ẹni tó sì jogún lẹ́tọ̀ọ́ sí ní ìsìnkẹ́rẹ́ bá Al-Kùránì ti ṣe tọ́ka sí mílíọ̀nù méje ló yẹ kó jẹ́. àjẹpé dípò ká fún nítorí Umar sọnù dípò ká fún ọkọ ní mílíọ̀nù mẹ́ta nínú mílíọ̀nù mẹ́fà. àní fún ní mílíọ̀nù mẹ́ta nínú mẹ́fà mọ̀gbà. nítorí pé tí ó bá gba mẹ́ta nínú mẹ́fà ọ̀pọ̀ mẹ́ta nu méje ni ọ̀wá gbà ní mẹ́ta nu méje eléyìí tí ó gbà ní àwọn ọmọ ẹ̀yà yẹn kàkà káwọn náà kàn gba mẹ́rin nínú mẹ́fà mẹ́rin nínú mẹ́fà pọ̀ ju nínú méje lọ eléyìí ni àwòl Ibn Abbas lẹ́yìn ìgbà tí Umar kú ọwọ́ àtakò Umar òun sọ pé nírú ntàwí á fọkàn ní ìdajì níjọba kù làwọn ọmọ yọ gbà kọba àmọ́ tontolu wa nípa fún wọn. wọn ní kí ló dé tó ọ̀tako Umar lójú ayé rẹ̀ ìgbà tó sọ pé bá a sì máa gbé gbà ní. oníkànnà rajulan muhaban fahibtu ọjọ́ ni tí ẹ̀rù wà lára rẹ̀ ẹ̀rù bá mi ìtafẹ́ fàyọ̀ ẹ̀rù ọ̀sẹ̀ sí lára rẹ̀ anabi sallallahu sọ pé ọ̀gbà ọ̀nà kan rí láyé kí àṣetọ́ ni ọbọ gbọ̀nà náà à àwọn eléyìí ẹni ńlá gidi ni wọn. ọ̀nà fẹ̀ kò sí bọ́nà sí lè fẹ̀ tó láyé tí umaru bá ti ń bọ̀ lọ́nà àṣetọ́ ni ọwọ́ náà ni. umaru wa ń bọ̀ lọ́jọ́ kan gbogbo àwọn ọmọdé kéékèèké tá ń ṣeré lójú ọ̀nà wọ́n ti fi kófìrí umaru lọ́ọ̀kan ọ̀bẹ dànù. abdullahi ibn zubair lọ adúró garando láàrin ọ̀nà títí tí umar fi rìn débi wa sọ fún pé kí ló ṣe kí ló ọmọ họ kí ló mú sá bí àwọn akẹgbẹ́ rẹ̀ ti sá tí họ ọmọdé kékeré yìí dà O ó ní ọ̀nà ń wá kú lórí ọ̀nà kọ́nà ó lè bá a gbà yín ní sí sọ̀daràn kí ló fẹ́ mú mi máa bẹ̀rù yín á eléyìí ya Umar lẹ́nu tani bàbá ọmọ yìí tọ ọ̀padà ṣẹlẹ̀ pé lóòótọ́ akínkanjú ńlá ni Abdullah ibn Zubayr radiyallahu anhu àwọn èèyàn wọ́n padà fi wọ́n bá dá májẹ̀mú fàtìlẹ́yìn hàn fáwọn èèyàn ní khalifa olórí tí wọ́n máa ṣàkóso gbogbo ìjọba ilẹ̀ Islam. lẹ́yìn ìgbà tí wàhálà ṣẹlẹ̀ àwọn ẹni tí wọ́n gbà ní khalifa wọ́n ṣe bẹ́ẹ̀ tako àwọn ẹni tí ń ṣèjọba nínú àwọn amawiya àwọn amawiya wọ́n dojú ìjà kọ wọ́n sì gbé àwọn ọmọ ogun tí wọ́n pọ̀ ló ń kà dìde lábẹ́ ọ̀gágun alhajjaj ibn yusuf as-saqafi fìjà pẹ́ ta lọ́pọ̀lọpọ̀ ìkọlù tó wáyé. abdullahi bin zubair wá fijọ́ kan wá sínú ilé lọ́dọ̀ màmá rẹ̀ ó wá sọ gbogbo ntí ó jẹ́ àlàkọjọ́ òun lórí ogun ilé ìtàn dojú rẹ̀ kọ òun ó sábà bíi pé àwọn èèyàn bá dá májẹ̀mú gbà ló lórí màmá wa sọ pé sí ìsìnkú ọ̀fẹ́ sọ̀rọ̀ alẹ̀ àsùnmọ́ àtọ́gbàdé tó àná èèyàn ńlá ni tí ìsìnkú ọ̀fẹ́ sọ̀rọ̀ alẹ̀ ẹ̀rù ń bọ̀ ó ń sójó ọ̀fẹ́ kí wọ́n pa ọ́. màmá ni kí wọ́n sọ ọ nídà nígbà tó wà nípò ẹni ńlá ó wù mí dukọ́ jẹ́ kí wọ́n máa nà ọ́ ní kòbókò lọ lẹ́yìn ìgbà tó bá ti dẹni àbùkù. ìyẹn ni pé dúró dúró gírí ọjà sọ́tún kọjá sósì ọ̀ gbọ́dọ̀ sá lójú ìjà èmi nìyẹ kí wọ́n sá ọ pa pẹ̀lú ìjà nígbà tó sì wà ní ipò ẹni ńlá ó wù èmi dùpọ́jẹ́ pé ńgbà bá sọ ọ́ dẹni yẹpẹrẹ wọ́n kàn máa lù ọ́ ní kòbókò lásán wọ́n máa mi o kó sì jẹ́ kó yí ọ wípé kíkun àgùntàn kì í ní àgùntàn lára lẹ́yìn tá a bá ti dúnbọ̀ ẹ̀ kíkun àgùntàn kò ní nǹkan kan tí ó ṣe fágùntàn nínira lẹ́yìn ìgbà tá a ti dúnbọ ẹ kódà sísun kò sí nǹkan kan tí ó ṣe fágùntàn lẹ́yìn tá a ti dúnbọ ẹ pé wọ́n wàá fi ọsẹ sí lẹ́yìn tá a bá pọ tán ni wọ́n bọ̀ lẹ́rù eléyìí ò ní nǹkan kan ṣe pẹ̀lú rẹ̀ pẹ̀lú rẹ̀ ti kú. asmanu radiyallahu anha ọ̀làǹtí fún ìyá ńlá wa. Aisha radiyallahu anha olọgbàdìsí wa ó ní naharna ala ahdi rasulillahi sallallahu alayhi wa sallam farasan fa akalna agun ẹsìn kan láyé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ńlá bàjẹ́ agun ẹsìn kan láyé anabi sallallahu alaihi wasallam làbàjẹ́ alimami al-Bukhari àti Muslim àwọn ni wọ́n gbé ẹgbàá wáyé jáde nínú ẹgbàá wa kan eléyìí tí alimami ad-Daraqutni táwọn gbé jáde ó ní agún ẹ̀sìn kan níbí a sì jẹ́ àwa àtàwọn ará ilé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. agún ẹ̀sìn kan níbí ìyẹn ní al-Madina lẹ́yìn hijira ànábì sallallahu alayhi wa sallam. àwa àti àwọn ará ilé ànábì àtijọ́ jẹ́. àdìsí ń tọ́ka sí pé ń tọ́tọ́ láti jẹ òun lẹ́sìn ó sì jẹ́ àdéhùn tó fẹsẹ̀ múlẹ̀ tó gún régé tí ò lẹ́jà ń bá kan nú ọ ń tọ́ka sí pé ẹ̀tọ́ ni ká jẹ ẹṣin àti pé ẹṣin tá a bá fẹ́ pa fún jíjẹ gígún láàmà gún kìí ṣe dúdú ẹṣin mọ̀ pé a máa ń dú àgùntàn ni a máa ń dú ewúrẹ́ ni a máa dún bó màálùú ni ṣùgbọ́n ràkúnmí gígùn là máa gùn ẹṣin náà kọ́ gígùn là gùn náà lọ́dọ̀ àwọn olùmọ̀ màlìkìyà àwọn sọ pé ẹran tó bá jẹ́ gígùn a ò gbọ́dọ̀ dúnbò ẹ̀ tá a bá dúnbò rẹ̀ sáà jẹ́ àbáàní jẹ́ ọ̀rọ̀ oríṣi méjì. dídúnbú ẹran àti màá kí ni wọ́n ń pè ní gígún ẹran gígún ẹran náà ní kí ẹ mú ọ̀bẹ níbi rẹ̀ ti ti mú gidigidi kí wọ́n ti bọ ẹran tí ẹ gún ní òkàn àyà ibi ó kan àyà ń lẹ́wàá kí ọ̀bẹ bọ̀ tó eléyìí ni pé ẹ fẹ́ gún ẹran gígún ni wọ́n máa ń gún ràkúnmí dídú ni wọ́n máa ń dún màálù àgùntàn àti ewúrẹ́ ṣùgbọ́n ẹṣin tábà fẹ́ pàun náà gígún ni wọ́n láàgùn ìjọba fẹ́ dú a máa ń dá wọn dùbúlẹ̀ torí kó lè bá a rọrùn àmọ́ tá a bá fẹ́ gún ìdúró ló wọn wà àyàfi tó bá pé ní tẹ́ fẹ́ dùn ẹ má bẹ́ẹ̀ sí lè tètè yára dùn ní ìdúró tó wà náà tẹ́ pé ọ̀bẹ tẹ́ fẹ́ fi dùn ti mú kọjá sísọ ẹ kàn rọra gba ẹ̀gbẹ́ rẹ ní ẹ dùn bọ́ ẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ yìí ni ó wò lulẹ̀ tó bá ti máa ṣe bẹ́ẹ̀ kó sí wàhálà àmì ìtọ́wọ́pọ̀ oníke gbogbo ẹran tá a bá fẹ́ tó adàdùbúlẹ̀ ṣùgbọ́n ẹran tá a fẹ́ gún ìdúró ló hàn wà dáfi kí ọbẹ̀ bọ́ ó kan àyà rẹ̀ tá a gún gún gún gún á sì yí ọbẹ̀ tẹ́lá ti ṣe bẹ́ẹ̀ ẹ̀rì tó ṣubú lulẹ̀ ẹṣin tá a bá fẹ́ dùn àní dúnbò rẹ̀ gígún láàmà gùn báyìí ni àwọn olùmọ̀ ẹ̀sìn Islam sọ àwọn èyí tó pọ̀ jù pé nǹkan tọ́tọ́ ni ká jẹ ẹ̀sìn ẹ̀sìn ilé torí pé ẹ̀sìn orí ọ̀dàn ẹ̀sìn orí pápá nínú igbó ńtọ́tọ́ láti jẹ lò kò sí ìyapa ẹnu nípa òun ṣùgbọ́n ẹ̀sìn tó wà nílé ẹ̀sìn ilé tọ́tọ́ ká jẹ àbí ọ̀tọ́ ká jẹ àwọn olùmọ̀ tó pọ̀ jù àwọn sọpọ́tọ́ torí adéfìyà àtàwọn adéfìyà a rí nínú rẹ̀ pé ẹ̀tọ́ ni ká jẹ ẹṣin àwọn apá kan nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ alìmáàlìkìyà àwọn sọ pé rárá ọ̀tọ̀ ká jẹ ẹṣin kí ló dé wọ́n nítorí pólúwa wá sọ pé wàlúxẹ́yìlá wàlúbẹ̀wàlá wàlúhàmìrà lè tàrkàbó ha wàzínà olúwa dá ẹṣin ó dá ìbáka ó dá kẹ́tẹ́kẹ́tẹ́ fún yín nítorí kẹ́ ẹ lè bá a máa mú wọn gùn àti kẹ́ ẹ lè bá a máa fi wọ́n ṣọ̀ṣọ̀ àjẹpọlọ ọsọ pé òun dá wọn tẹ́lẹ̀ máa jẹ wọn kí wọn la fẹ́ jẹ sí ẹ sì máa ń pé ẹ̀sìn tó jẹ sin ilé a kì nítorí pé ó ti tọ́rí olú ẹlẹ́dàá owó tó ṣe léèwọ̀ lọ́jọ́ ogun Khaybar. kódà wọ́n sọ lọ́jọ́ yẹn wípé àwọn èèyàn wọ́n gbé ẹran tẹtẹtẹtẹ kaná tí ń sọkutu wọwọ lórí iná tó kú lọ yọ wá. Tànàbì Allah àti ti sélé ìwọ̀dìjọ́ gbẹ̀ndàlùkìyà. Orí iná lọ́wà, orí iná náà nígbà tó lù wá ti tẹ́lẹ̀ wá ní sọpá jẹtò níná bàbá àtijọ́ mi àlè má jẹ́ máa o àwọn sàhábọ̀ rí bẹ́ẹ̀ àtijọ́ ni wọ́n tún gbọ́ pé nǹkan kan ọ̀dà tó sì tún ṣe dòní ó ní lẹ́yìn twenty years ẹni tí wọ́n mọ̀ bọ́n ó twenty days tí wọ́n bá ti sọ fún àwọn sàhábà pé kínní kan ọ̀dà ẹ pàtì ẹ̀kan náà ni wọ́n pàtì àlùjànnà làwọn ń wá kí làwọn ń wá ló gidi burúkú àìfẹ́sìnṣe ìní ń dọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn láàmú láyé òde òní. bẹ́ẹ̀ náà ni ìbáka ẹnu kò lórí pé kọ̀tọ́ka jẹ ẹranko tó ń pè ní báka òun náà lè tó tàtàrà ẹṣin àti kẹ́tẹ́kẹ́tẹ́ wáyé ẹṣin bá kẹ́tẹ́kẹ́tẹ́ lò ó di báka yìí ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ ló gun kẹ́tẹ́kẹ́tẹ́ yìí ṣẹṣin ló gun ẹṣin ńǹ kẹ́tẹ́kẹ́tẹ́ gun kẹ́tẹ́ àbí ẹṣin gun kẹ́tẹ́kẹ́tẹ́ ó dìbà ká. ẹnu àwọn olùmọ́kò lórí pé kọ̀tọ́ kọ̀tọ́ ká jẹ. lọ́dọ̀ àwọn ẹni tó ní ọ̀tọ̀ ká jẹ ẹṣin wọ́n lẹ́sìn lọ́tọ̀ ebi kẹ́tẹ́kẹ́tẹ́ ọ̀tọ̀. ẹranko tó wá tàtara èyí tọ́tọ́ ká jẹ àti èyí tọ́jú ìwọ̀ ká jẹ tó tàtàrà méjèèjì wáyé èwo lẹ pé yóò gba ìdájọ́ tọ́tọ́ ni àbí ọ̀tọ̀ kọ̀tọ́ ni ó gba ìdájọ́ torófin ṣẹ̀rí àsọ pé ìdàjìtẹ́mà àlùhàlàlù tó ti jọ péjọ pàdé papọ̀ èyí tó dé ìwọ̀ ní òbòrí èyí tó dé ìwọ̀ ní òbòrí torí di eléyìí a jẹ́ pé àní jẹ ìbáka nítorí pé ẹranko tó èyí tó àti èyí tí ọ̀tọ̀ wà ní. irú ẹ̀ ni wọ́n sọ ètò ẹ̀kọ́ àti sáyẹn àkó síbẹ̀ ọmọ bàá bàjẹ́ ṣùgbọ́n adìẹ kan wà ń bẹ̀ tó ṣe pé òun òkú ń bẹ́tẹ̀ ni wọ́n á dú lọ́nà tọ́tọ́ àjẹ́ pé tá a bá yọ òun kú nínú gbogbo ẹran adìẹ tó wà ní fírísà ó di mọ́kàndínní àmọ́ adìẹ yọ kan tọ́jú kù ń bẹ àdàmà níṣì ń dẹnu fírísà pẹ̀lú adìẹ yòókù àmọ́ àmọ́ kó kù ń ẹ gbogbo ẹran yọ bàjẹ́ ẹ bá ní wá bá ṣe dá ẹyọ kan tẹ́ ẹ ní òkú ń bẹ tẹ́ ẹ yọ dànù wọn làwọn ọmọ bá ṣe lè dànù gbogbo gbogbo ẹran adì ọgọ́ta àwọn àgbọ̀dọ̀ jẹ kánú ẹ̀. ìròfin ṣẹ̀rí àsọ pé ìdajì tẹ́mà alḥàlàlù wàlḥàrọ́mù ọ̀ọ́lẹ́bẹ̀ lḥàrọ́mù àmà èwo ni èso tábà ní ká jẹ kọ́mọ́lọ́ dé ìtí ọ̀tọ́ ká jẹun gan là ń jẹ. ibẹ̀ yọ̀ kan ni ẹjẹ́ àjẹ́ yòókù àbọ̀bá bọ́nu rẹ̀ ńkọ́. bẹ́ẹ̀ náà ni sọ pé màmá rẹ̀ o ẹyin méjì ló bí ìwọ́jọ́ ọkùnrin èkejì jóbìnrin ọ̀ wá dá àbúrò rẹ̀ mà màmá rẹ̀ sì kú bàbá rẹ̀ ò sí wọ́n sọ pé àbúrò rẹ̀ ń ìlú kàfàǹchàn tí wọ́n wà làbúrò rẹ̀ náà wà ó sì dá mà ó sì fẹ́ fẹ́yàwó. a sọ pé o ní láti pọ̀ sókè rajà má wáyàwó ń o nítorí tí wọ́n bá fi lè wáyàwó ń káfàǹtàn ó rọrùn kọjá pé àbúrò rẹ lọ́fẹ̀ẹ́ torí pé kò sọ́nà tó fi lè yẹra láti jọpọ̀ fábúrò rẹ àfikún ọmọfẹ́yàwó ní káfàǹtàn wọ́n ní à Yorùbá ni a jẹ́ pé ìní fẹ́yàwó nu Yorùbá. haúsá ní wà ó nàbà ti ń ṣe bí haúsá ń kọ́ èso túmọ̀ sí pé o lè lọ sí kọ́í àbí lọ Kaduna kọ̀ wáyà bọ́ bá sùn á rí àwọn kọ́í àbí Kaduna náà ó béèrè pé ṣé èsì kàfàǹtẹ́n ló ń gbé tọkàn wá sí Kaduna torí ká bá a sọ́ra fún haram. akramakumullah Malikiya sọ pé. àgbọ̀dọ̀ jẹ ẹsìn lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ wàhálà ti ṣẹlẹ̀ ní nàìjíríà rí ni pàápàá jùlọ lágbọ̀n àríwá láwọn ọdún kan tó ti pẹ sẹ́yìn fáwọn kan ìgbà táwọn aládìí ti pé ọtọ ká jẹ́sìn làwọn bá lọ gún ẹsìn wọ́n sì kún ọ̀sán ayá rẹ̀ wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ làwọn kan sọ fún wọn pé wọ́n ti tàtàrà rẹ o wọ́n ti di gbá wọ́n ti dàwó wọ́n ti di kòkó bàbá àsásùn. nítorí pé tó wà nù tíra eléyìí tó wà láwùjọ wa tí wọ́n ń kà lọ́dọ̀ àwọn màlìkíyà onípẹ́kọ̀ tọ́ka jẹ̀sìn. orí bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ sí wà á àwọn màlìkíyà ń gbìyànjú ṣùgbọ́n ní tó bá jódodo wù wá ju ẹnikẹ́ni lọ súnà anábì sallallahu alaihi wasallam fi hàn pọ́tọ́ kò sí nǹkan kan tó lè ṣe léwọ̀ yóò máa jẹ́ ńtọ́tọ́ dídọ́ gbẹ̀ndàlùkìyàm torí ẹ̀ sọ́n bá gún ẹṣin náà dànù abọ́ fún ọ máa jẹ́ kọ́ kò sí nǹkan tó burú mbẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo fẹ́ràn àwọn bí àwọn ẹ̀yà Ìgbò ni àwọn Ìgbò ni máa jẹ ẹṣin rárá ọba àtẹ̀jẹ́ lárúbáwá ọba àjẹ yorùbá ọba àjẹ òyìnbó ọba àti jẹ haúsá tó ẹ̀tọ́ ni olúwa sì ká jẹ ẹ̀sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà sípa wọn ka ẹ̀sìn máa wọ́n o à ẹ̀sìn máa wọ́n kọjá gbogbo bó ti ṣe lérò ẹ̀sìn wọ́n jura kún mi lọ ẹ̀sìn wọ́n jura kún mi lọ nítorí pé ẹ̀sìn ní tí wọ́n ń lò ó fún wọ́n sọ́dọ̀ wọn gógó wọ́n máa ń lo ẹṣin láti ṣèdíje wọ́n máa ń lo ẹṣin láti fi gbá àwọn bọ́ọ̀lù kan tó ṣe kó bùkátà fún olú ẹṣin fún bákan náà ẹṣin wọ́n jẹ́ ẹranko tó ẹ pé àwọn lọ́lá wọ́n máa ń gùn láti fi tọ́ka sí pé àwọn ń fọlá. àwọn ọlọ́lá yẹn kí wọ́n bùn wọn lẹ́sìn ọ̀wọ́n ju kí wọ́n bùn wọn mọ́tò lọ. nítorí pé ẹ máa gbọ́ tó máa sọ pé yẹn àbí ẹṣin yẹn multimillionaire horse ni multimillion ọ̀pọ̀ mílíọ̀nù àwọn yàtọ̀ sí mọ́tò tó ń kọjá agboló lásán dára wa tó o tẹ́ bá fẹ́ pọ́n ọlọ́lá lé ẹ̀bùn lẹ́sìn sòkè ṣe nǹkan tí akànlè lọ rọ́kú alẹ́ rọ́gìrì lọ bá pé ẹ bá mú méjì méjì kínni ẹ̀sìn máa ń wọ́n gan ẹ̀sìn máa ń wọ́n gidigidi olùwàṣẹ jíjẹ rẹ̀ lẹ́tọ̀ọ́ ẹnì kan oṣù tó tó lè sọ́ wọ̀ nítorí wọn bá ti pe lẹ́tọ̀ kò sẹ́ni tó lè sọ́ bẹ́ẹ̀ wọ̀. torí ẹ̀ ni ẹ̀rí táwọn màlìkí àmú àyàn láti fi sọ pé kò tọ́ka jẹ sí bí ó ti ṣe tọ́ka jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ bí ó ti ṣe tọ́ka jẹ ìbáka á sọ pé ẹ̀rí wọn yẹn àmú dàwà ọ̀fẹ́ ju tí wọ́n fẹ́ lò fún lọ. torí báwọn fẹ́ lò fún pé ẹ má jẹ nǹkan tí ó sì wà nínú àyà ni pé olú ẹlẹ́dàá wa ó dá àwọn ẹranko yẹn kẹ́ ẹ lè bá a máa gùn wọn kẹ́ ẹ lè bá a máa fi wọ́n ṣọ̀ṣọ́ kò sí nínú rẹ̀ pé ẹ jẹ àbí ẹ má jẹ ẹ mẹ́rin má jẹ wá kò sẹ́ẹ̀rì kan tó sọ pé ẹ má jẹ kankan nu wa ẹ̀rí mi la tó fi hàn wá pé kọ̀tọ́ká jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ lé ẹ̀rí mi la tó fi hàn wá pé kọ̀tọ́ká jẹ bá a ka ẹ wá mẹ́rin tó ní kọ̀tọ́ká jẹ sí wa kò sí ẹlẹ́yin ìjọba torí de eléyìí máa sọ pé ìwọ ni ká jẹ ẹran ẹsìn nígbà tó lẹ́rìí kan tó sọ dé ìwọ ẹ̀tọ́ ni orí kó sì jẹ́tọ̀ náà ni ọmọ wa títí dọjọ́ gbẹ̀ndọ̀lù kìyàm. ẹ̀gbọ́n wa tó tẹ̀lé lẹ́yìn wọn náà ni ẹ̀gbọ́n wa Abdullah ibn Abbas radiyallahu anhuma qala ukila ad-dabb ala ma'idati rasulillahi sallallahu alayhi wa sallam muttafaqun alayhi wọ́n jẹ́ àwọn wọ́n jẹ́ àwọn lórí àtẹ oúnjẹ anabi wa muhammad sallallahu alayhi wa sallam àwọn òun náà ní ẹranko kan tó máa ń bẹ nínú sahara ó máa ń tóbi ó máa ń tóbi bó tilẹ̀ jẹ́ pé kì í tóbi tó agíléńtì àmọ́ máa ń tóbi nílẹ̀ wọ́n máa ń lé mú nínú sahara nílẹ̀ asálẹ̀ wọ́n máa ń gbẹ́ àwọn ọ̀hò tó ṣe pé ó máa ń pẹkọrọ rẹ̀ lóríṣiríṣi lẹ́kọ̀ọ́ tí wọ́n kọwọ́ bọ́nú wọn kó n fẹ́ mu ọba pé ihò yẹn ọ̀nà tó gbà kọ̀rọ̀kọ̀rọ̀ ó ti pọ̀ jù tó bá wá sí ẹran rẹ̀ ẹran rẹ̀ máa ń dàbí ẹran ẹja lẹ́nu ó máa ń dàbí ẹran ẹja lẹ́nu tuntun jọ agilintí olúwa ṣe jíjẹ rẹ̀ lẹ́tọ̀ọ́ olúwa ṣe jíjẹ rẹ̀ lẹ́tọ̀ọ́ wọ́n wá gbé àwọn yẹn wọ́n gbé wá sórí àti oúnjẹ ànábì sallallahu alaihi wasallam àwọn ará Madina wọ́n fẹ́ fi sàpọ́nlé ànábì sallallahu alaihi torí pé nínú ẹran tó wọ́n àwọn ti ṣe lọ́nà tó dọ́sọ̀ tó ń já fíkánfíkán bí rúkọ àwọn fẹ́ sàpọ́nlé ànábì sallallahu gbé bí ànábì ọ̀nà wọ́n gbogbo oúnjẹ tá a bá fún òun náà ní ká lè jọ náwó sí kọ́ máa jẹ́ tábà ṣe gbogbo wàhálà lórí ipá afẹ́ pèsè oúnjẹ fàlejò táwa rí pèsè tí gbogbo ẹ̀ tó dúró sẹpẹ́ táwa gbé síwájú àlejò tálejò wa lòun ọ̀jẹ́ Allah àbùkù ńlá ni àbùkù ńlá gidi ni torí ẹ̀ wọ́n gbé síwájú ànábì sallallahu alaihi wasallam ànábì ọ̀jẹ́ ọ̀náwó àwọn sàhábà tá a sì jára Màdínà yìí àwọn tí ń wò pé ìtọ́ ga jù táwọn lè fi pán ànábì lè nínú káfẹ́ràn tó ń jẹ òun náà ìrẹ́ wọn máa ń sàlejò rẹ lálejò máa ń ní nǹkan ó lè jẹ́ pé nǹkan tí ò nítumọ̀ rárá ni lójú àlejò ẹ̀ lọ mẹ́ran adìẹ ń bàbàrà bóyá àlejò rẹ yẹn ẹran adìẹ sẹ́wọ̀n kọ́ àwọn èèyàn kan wà kò sí ọ̀nà tẹ́ lè gbà ẹran adìẹ kò ní jẹ torí pé ẹran tí irú rẹ máa rùn sí ni torí di eléyìí anábì sallallahu alaihi o àmọ́ wọ́n ń lórí àtẹ oúnjẹ anábì anábì ọ̀bá wọn wí kò sí káì eléyìí ni mà yí pé anábì ọ̀jẹ́. ṣùgbọ́n kò sọ yí pé kò tọ́ ká jẹ nínú ẹgbà wa kan anabi sọlá ìṣọlá nìkan ẹsẹ wọ ṣùgbọ́n èmi kì í jẹ nítorí wọn kì jẹ ní ọ̀dọ̀ àwọn èèyàn mi wọn kì í jẹ lọ́dọ̀ àwọn èèyàn mi ní mẹ́kà torí di eléyìí èmi kì í jẹ eléyìí ní nǹkan tá anabi àdìsẹlẹ màtọ torí di eléyìí tó o bá rí tó o bá jẹ kò sí nǹkan tó burú mbẹ torí pé àìjẹ tànàbì kò jẹ ànàbì ò pè lè wọ èsì bíi tágílé ń tí o eléyìí wọn ń pè ní bob bob àwọn lédè Yorùbá ó máa ń dàbí àwòrán rẹ̀ ó máa ń dàbí agilẹ́ntì kìí forí jọ ṣùgbọ́n àná máa ń rìn jẹ́ bí aláǹgbà àmọ́ tóbi gidigidi nílẹ̀ kódà tí wọ́n bá fẹ́ mu nínú sahara ọwọ́ ni wọ́n máa fi mu ẹ lè mu ẹ fọwọ́ mu. torí ẹ tó bá pọ̀ gangan lórí kò sí nǹkan tó burú pé kò jẹ́ eléyìí náà fi hàn pé nínú ẹran tó lọ àti jíjẹ rẹ̀ lẹ́tọ̀ náà ni ọgbọbù wa ọgbọbù agbọ́dọ̀ máa ti kéwú gẹ́gẹ́ bí kéwú ṣe wà ọgbọọdẹ bá ọgbọbù nǹkan kẹtùn bẹ́ẹ̀ lédè lárúbá tán pé ní dóp dàl bá òun yàtọ̀ sí ọgbọọdẹ bá ọ̀bọ̀b báwo rẹ̀ náà ní ṣẹ́dà dùb báwo tiẹ̀ náà ní ṣẹ́dà dùb ẹranko ló náà èèwọ̀ ní ká jẹun dùb òní wọn ń pè ní bíẹ̀ ẹranko tó máa ń tóbi tó bá fẹ́ dẹ́rù ba ọ̀tá yóò dúró lórí ẹsẹ̀ méjì méjì tí ọwọ́ àwọn abí wọn ká sókè báyìí yóò máa fi dẹ́rù bà yóò wá yí eyín sí gàgà ọ̀nà wọn kò ní dùb bẹ́ẹ̀ ṣùgbọ́n lè gbọ́b gbọ́b àwọn àṣìṣe yẹn pọ̀ láfíríkà nítorí pé ọmọ áfíríkà yìí sábà dààmú pé kí wọ́n máa pe kéwú gẹ́gẹ́ bí kéwú ṣe wà torí ẹ̀ èkó káká lèyìn ó fi dantẹ́ lómi ń pè ìpèkúpè pọ̀ ìsọkúsọ pọ̀ kìí ṣe bí kí ó ṣe wá làwọn máa pè é ó lè máa fi ṣèkẹ́ ọ pé kìí kúkú ṣèdè òun àti àlọ́lọ́kọ́ kí ó sùn ṣe bí òyìnbó náà ṣèdè rẹ tó fi ń kọ́ English èyí tí wọ́n ní kó máa fi mú sọ ṣe bí mú lòún fi sọ èyí tí wọ́n ní wọ́n jáde ní sàlẹ̀tì rẹ bí sàlẹ̀tì ló ń ti mú jáde àìwọ́n náà ti lọ kọ́ kí ó ọgbọ́dọ̀ máa pe kí ó gẹ́gẹ́ bí kí ó ṣe wà. má pèpè pèpè àbùkátà ká rójú rẹ ká tó mọ nǹkan tó ń pè tó máa ti ń pè jáde tá à ń gbọ ọ yẹ ká máa dá tó ń pè mà òun ló ń túmọ̀ sí pé ọkọ kíó ka rẹ̀ yanjú ibi tí ẹ̀kọ́ kíó àti gbogbo ẹ̀kọ́ láyé bá fẹ́ kọ́ tí máa ti bẹ̀rẹ̀ òun náà níbi ká mọ nǹkan kà ẹni tí ò bá ti mọ nǹkan kà báwo ló wá kọ́ tó fi yọ wọn náà lọ́ọ́ máa ṣàlàyé fún

tí wọ́n mọ kí ó kọ́ ma wà àwọn olùkọ́ ńlọ́kọ́ àwọn ọmọ màkà kìí ṣe wọ ìwọ kàn darí ni kò yẹ kí wọn náà jó lórí olórí tí wọn mọ nǹkan kan irú ilé ẹ̀kọ́ wò ni nítorí di eléyìí ká mọ nǹkan kà ó ń la kọ́kọ́ kùlẹ̀ kọ́ gbogbo ẹ̀kọ́ tí yàn bá fẹ́ kọ́ láyé ọ̀tọ̀ ni dóp ọ̀tọ̀ ni ọ̀gbọ́b ọ̀gbọ́dẹ̀. ضاد ضب دب دال torí di eléyìí lẹ́yìn bẹ́ẹ̀ nìkan tó máa fún àwọn lárúbáwá ní wàhálà gidigidi táwọn ọmọ bá lọ táwọn orílẹ̀-èdè wọn lọ kẹ́kọ̀ọ́ pàápàá jùlọ tí wọn bá nípìnlẹ̀ tó dáa nípa kí ó tán láwọn fẹ́ kọ́ wọn pẹ́pẹ́ kọkúkọ ni wọ́n kọ́ wọn ìkọkúkọ náà ní gbébọ̀ bí wọ́n sọ pé ìsàásólésí ìsàásó kí ni ìsàásólésí ó ṣe pọnápọn wàhálà lórí ẹ̀ ìrà zolzelatil ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ṣe pé wọ́n ìsàásólésí iná ló ti tó yarí pé ah, àfáà ni ọ bàbá rẹ gan àfáà àwọn bàbá láàrin àfáà ò dó lásán àwọn lárúbáwá àwọn máa ṣe wàhálà wàhálà ìyanu olùkọ́ mi kó tó máa ṣe àpẹ ẹ̀rọ àpẹ ìfẹ́lẹ́ yìí nàìjíríà tẹ̀síwájú. àwọn òní fẹ́ pẹ́kẹ́ nìkan wá ó kú omi bẹ́ẹ̀ lólódò wọ́n tún máa ṣe lójú kòkòrò pé ó tún lọ wọ àárín àwọn ẹni tí ń kọ̀yàn nírú ẹ̀kọ́ ọrú báyìí lẹ́yìn ìgbà tá a bá jáde nílé ẹ̀kọ́ táwọn tó ṣe lẹ́yìn láàárín ìgbà báyìí sí ìgbà báyìí torí kó lè bá jẹ́ pé wọ́n rí ọkọ wọn náà dẹ́kọ̀ kọ́mọ́tò délé kọ́ máa pèpè púpè agbọ́ pèpè púpè ló gbé lọ́dọ̀ wa má gbé pèpè púpè padà alé. tó ọ̀gá ìṣèṣe kéṣe gbogbo yẹn náà ni ọlọ́ kádàrá kíkọ́ lọ sí lókè torí ẹ̀tọ́ bá wọlé kí ó lé náà wọlé kí ó tọ́ fẹ́ wọ̀ bí tí wọ́n ti kọ́ lẹ́kọ̀ọ́ tó yẹ kóró tó ti máa kí ó kà dáadáa tó ní jẹ́ pépé lọ́wọ́ máa pè ó tún máa ṣe fáàrí tírọ́ òdo burúkú ọ̀pọ̀lọpọ̀ ọmọ fati aka ó lòun ló ń gbọ́dọ̀ ṣe lè má mú. oníṣẹ́ra ẹlẹ́dí náà ṣe ń jẹ́ kánú. ṣé máa wá ń túnṣe agídí ó pọ̀ kó ń kọjá ẹni tó ó ń kọjá ẹni tó lè túnṣe ó tiẹ̀ sí òun bá bá láwọn tún ọ̀sẹ̀ gan ọ̀pẹ̀ ń torí pé ahọ́n rẹ̀ ò dúró déédéé. àdìsí ẹlẹ́kẹta lónìí òun wá látọ̀dọ̀ abdulrahman ibn usman al-qurashi radiyallahu anhu anna tabiban. سأل رسول الله صلى الله عليه وسلم عن الضفدع wọ́n ní dókítà olùtọ́jú aláàárẹ̀ kan tí ń kóògùn ó bi Ànábì Muhammad sallallahu alaihi wasallam léèrè nípa ọ̀pọ̀lọ yaj'aluha fi dawa tó ń fẹ́ pò mọ́ ògùn sọ́tọ́kọ̀ wọn ku ọ̀pọ̀lọ́ mọ́ oògùn bí wọn náà ṣe máa béèrè ẹ mọ̀ pé nísìnyí dókítà ti ń kó oògùn lélẹ́yìí nígbà táwọn áfíríkà ọba béèrè ó lè ní sí àwọn lè fi eegun ẹ̀yìn abuké táwọn lè gun mọ́sẹ́ ẹ dákun ẹ wo nǹkan bẹ̀. omi lè sọ pé ṣé àwọn lè lórí ọká àtòrí mánámáná káwọn fi jóògùn báwọn pé ìlànà àwọn aláwo ńlẹlẹyìn ẹni tó fẹ́ ṣe oògùn pharmaceutically wọ́n fẹ́ ṣe paracetamol wọ́n á rí i pé ìwádìí fi hàn pé táwọn bá po ẹni táwọn fẹ́ fi ṣe parasitamọ́ọ̀lù yẹn táwọn bá po mọ́ ọ̀pọ̀lọ́ táwọn pa á yóò tún jẹ́ kóògùn yẹn kó ṣiṣẹ́ dáadáa. báwo la ṣe wá fẹ́ po ọ̀pọ̀lọ́ mọ́ògùn bàbá pọ̀pọ̀lọ́. wọ́n á ń bi ànábì léèrè pé sáwọn lè po ọ̀pọ̀lọ́ mọ́ògùn. sanaha an qatliha ànábì lè gbọ́dọ̀ pa kò sí pò mọ́ oògùn láì pa ẹ gbọ́dọ̀ pa ó túmọ̀ sí pé kò sígbà láyè fún yín láti pò má oògùn. Al-Imam Ahmad olóògbé jáde nínú tírà rẹ̀ Al-Musnad Abu Abdullahi Al-Hakim àwọn sọ pé gúnrégé Abu Dawud àti an ìkíni kejì wọn náà gbé jáde nínú Sunan wa. ẹ̀gbà wa yìí ń bẹ nínú àwọn ẹ̀gbà wa eléyìí tó mú wa mọ̀ pé kọ̀tọ́ kájọ́ pọ̀lọ̀ nítorí pé gbogbo ní tó bá ti sọ yìí pé kọ̀tọ́ kẹ pa àpẹẹrẹ ni pé kọ̀tọ́ kí a jẹ torí kò lè ṣe é jẹ láì pa kódà tí ọba ní pa tó bá jẹ jíjẹ rẹ̀ náà di pípa rẹ̀. níìsín ẹja òbúkátà kẹpa kẹtó jẹ ó lè jẹ já ń tútù yóò máa jà parapara lẹ́nu rẹ tí tí tí tágbára rẹ bá ka ọjẹ ọjẹ ọjẹ kú ni. tó ọpọlọ ọtọka jẹjàmà àṣà tí yorùbá máa dáhùn pé táwọn ọba jẹ ọpọlọ káwọn kúkú di ètò lẹ́yìn ètò lẹ́yìn nù. No tó bá pé mùsùlùmí yorùbá ní bá ń dásà níta ń dásà lásán ni o ọgbọ́dọ̀ jọpọlọ o láwọn bàbá yín ní kẹ́ fẹ́ bá jọpọlọ ètò lẹ́yìn inú ní kẹ́ jẹ torí o sì ti fi pélé lẹ́yìn inú òun lọ fẹ́ má jẹjẹ kújẹ o ìsìláàmù ọgbà ká jọpọlọ torí gbogbo tó bá ti ní ẹ gbọ́dọ̀ pa àmì ní pé ẹ gbọ́dọ̀ jẹ àpèjúwe rẹ̀ ní ẹyẹ hòdòhòdò anabi sallallahu alaihi ni èèwọ̀ ní ká pa ẹ gbọ́dọ̀ pa. nígbà tí òsì tọ́ka pa á jẹ́ pé àgbọ̀dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ni tíṣẹ̀rí àbá sọ pé ẹ̀pá bẹ́ẹ̀ bá ti rí ẹ̀pá àpẹẹrẹ ni lórí pé jẹ́ pa àpẹẹrẹ ni pé ọ̀gbọ́dọ̀ jẹ́ ẹ̀pá àpẹẹrẹ ni pé ẹ̀gbọ́dọ̀ jẹ́ yẹ́bà nàbì sallallahu alaihi wasallam sọ pé uqtulul aswadayni fi sọ́lá ẹ máa pa méjèèjì nínú kí ni alḥayyata wal aqrab àti ejò àtàkékè tẹ́ bá ti rí wọn pa wọn àpẹẹrẹ ni lórí pé ẹ gbọ́dọ̀ jẹ wọn torí délé àgbọ́dọ̀ jọpọlọ àgbọ́dọ̀ jọpọlọ àwọn olùmọ̀ àṣọ wọn ní kí ló dé wọn fi láàgbọ́dọ̀ pọpọlọ wọn ló wá nu hadith nípa nàbì sallallahu ń fi wá pé ìgbà tí wọ́n sọ bàbá ńlá wa anabi ibrahim aleyhi salam sínú ná ọ̀pọ̀lọ́ lọ́jọ́ òun fẹnu bomi pa iná ni òun fẹnu bomi pa iná tá a fẹ́ fi jó anabi ibrahim dálódé tá a bá ti rọ́ máa lé pa wọ́n lọ́ máa lé tún fẹ́ náà ni ìpè máa jó nsọ òun á dáràn ẹ̀yin wá sọ pé ebi bàbá ń lọ ọmọ alẹ́ òun lọ dáràn ká tẹ̀ pé ọmọ alẹ́ dáràn àwọn àrọ́mọdọ́mọ là ń pa bẹ́ẹ̀ ni ebi bàbá lọ́pọ̀lọ́ náà ni ó ń fẹnu pé pamí paná abẹ́ẹ̀kọ́ ni àwọn àrọ́mọdọ́mọ tiẹ̀ ní jèrè ó túmọ̀ sí pé bàbá ńlá rẹ bá jẹ̀yàn dáadáa wọn náà lè jèrè ẹ̀ bàbá ńlá rẹ bá jẹ́ kàtá wọn náà lè jìyà rẹ̀ ẹ̀yin náà rí inú ìgbésí ayé lónìí nísìn àwọn àpò kan wà láyé tẹ́tù gbogbo ẹni tí ọba débẹ̀ yóò jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú pé ọmọ àwọn ẹni tá ti ṣe bẹ̀rí ni ẹni tí àwọn àtìrandíran bàbá ńlá rẹ̀ wọ́n á ṣe bẹ̀rí kò tiẹ̀ gbọ́dọ̀ dábàá rẹ̀ tó bá yẹ pé àyè tó dáa ni. àwọn ọmọ àtàrọmọdọ́mọ wọ́n ń jèrè àwọn baba ńlá wọn. wọ́n jẹ́ pé ipò rádaràda ipò burúkú ni àwọn ọmọ àrọmọdọ́mọ àtìrandíran wọ́n ń jẹ nínú iṣẹ́ ọwọ́ àwọn baba wọn nù. tó bẹ́ẹ̀ ni àwọn baba ńlá wa wọ́n sì lè kó dáadáa ràn wá wọ́n sì lè kó àìdáa náà ràn wá kì í ṣe pàǹtí ẹ̀sẹ̀ tiwọn o. wala taziru waziratun wizra ukhra ṣùgbọ́n àwọn ọmọ alẹ́ ní ìsìyá kí làwọn ń jẹ èyí tí ìyá bàbá ńlá wọn wọ́n ń jìyà pọ̀ ọmọ alẹ́ làwọn. mo rò pé yé wa ìyá ọmọ alẹ́ ní ìsìn lọ́wọ́lọ́wọ́ ọmọ alẹ́ ni wọ́n àbí wọn sọ ọmọ alẹ́ ẹsẹ̀ kí lọ́sẹ̀ torí pọ́jọ́ ọmọ alẹ́ sọ eléyìí jẹ́ bá kọ́ ọmọkùnrin hàn jìyà bàbá ńlá rẹ̀ kọ́ ló ń jìyà rẹ̀ torí pé wọ́jọ́ ọmọ alẹ́ àdéhùn anábì sallallahu bí kò wá lọ sọ máàlí kókó nu ráìsì kọ́ ọ. ẹ̀mọ̀kọ́ máàlí nínú ẹranko tó ní májèlé lára ni. tò ní ìsìn ìwádìí ìjìnlẹ̀ ayé ìsìn tó fi hàn nínú ẹranko tó ní májèlé lọ tó bá kẹnu bóúnjẹ ó ṣeéṣe kéèyàn jẹ́kọ́jẹ́ rọrùn. nínú ẹranko burúkú tí ọ̀yẹ́kẹ́ gbà láyè lẹ́yìn torí ẹ̀sùn náà níbi sọ̀rọ̀ bá àdìsí là fi hàn wá ọlá tí ń bẹ fẹ́ni tó fẹ́ pọ̀ máàlí tó pẹ̀lú ìlú ẹ̀yọ̀ kábàáyì yàtọ̀ sọ́sẹ́ni tó pé ẹ̀ẹ́mẹ́jì lẹ́ tó nà kó tó kú ládàá tí kò ní tó tẹni tó pa lọ́wọ́ kà ẹlẹ́yìn ìjọba torí rẹ̀ kí ni ìdájọ́ ká jẹ ọ̀pọ̀lọ́ kọ́tọ́ o má jẹ o táwa lè ta kọ́tọ́ o má ọ̀pọ̀lọ́ o táà lè ra kọ́tọ́ o má rọ́pọ̀lọ́ o kí lọ fẹ́ fọ̀pọ̀lọ́ sí yóò fi máa ra ọpọlọ ẹlẹ́yìn ìjọba. àwọn olùmọ̀ọ́ká tún sọ wọ́n nítorí pọ̀pọ̀lọ dúndún tí máa dún yìí wọ́n ń pè ní nàkíkù ọ̀bẹ́kìdà dúndún tí máa dún pọ̀ pọ̀ pọ̀ wọ́n ní sáfọ̀mọ́ fún ọ̀lọ́ gbogbo èyí òwú bá yẹ ká má pa ọpọlọ má pa ọpọlọ nísìnyí ọwọ́ ibi tó ti máa ń ṣègbọ̀n tẹ́lẹ̀ rẹ̀ ló ṣe wọlé tà ìwọlé lọ́kàn rí tí ọ̀pọ̀lọ́ ń fò bàtí ń fò bàtí ń fò àbó fò jáde láti inú wc rẹ̀ ẹ bá tájẹ́ tiẹ̀ pẹ̀lú mi ẹ bẹ̀rẹ̀ sí dámìlú ẹ bẹ̀rẹ̀ sí dámìlú omi pọ̀pọ̀ lọ àmọ́ bómi ṣe lè pàwà bí kò mi ò ti agbára ní wọ́n á dojú rẹ̀ kọ́kọ́ má rí bi sá ó lè bá bẹ́ẹ̀ lọ tó bá ṣe bẹ́ẹ̀ ọmọ àmọ̀ pa kọ́ máa yà wá lẹ́nu ọ̀pọ̀lọ́ máa ń wọnú lé àwọn èèyàn bẹ́ẹ̀ sẹ́pẹ́ ibi tẹ́ ń ti dáwọ́ tẹ́lẹ̀ ní ọgbà wọlé tẹ́yìn ọba fẹ́ rínú lẹ́yìn ẹ gbé pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹlọ sọnù ẹ má lù pa ó sì ṣe kẹ́kẹ́ sẹ́bọ́nú bàtà kọ́pọ̀ lọ jáde àbí kọ́ máa wọ́nà láti jáde pẹ́kú bí ṣe ń gbìyànjú ó ń rìn yín lẹ́sẹ̀ ẹ má wàá jọ jẹ́ pé bẹ́ẹ̀ bá ti gbọ́n jáde tàbí gbọ́n jáde bá gbàkú lù ẹ má gbàkú ó kùn gbà tó bá ti rí pọ́pọ̀lọ ní kìí ṣe jù ẹ má pa ẹ fẹ́ rí ọ̀pọ̀lọ láyìíká yín kò bùkátà pé kẹ́ lọ dagan máa kẹ̀dá sómi ẹ má jẹ́ kó mi orogún sáyìíká yín ẹ má pa ọ̀pọ̀lọ́ ẹ fọ̀pọ̀lọ́ lẹ̀ kókó nǹkan tá a fẹ́ mú bẹ́ẹ̀ eléyìí jẹ́ àdéhìí tọ́ka yìí nínú àwọn àhàdéhìí tí al-Hafiz ibn tó mú wa nípa àwọn oúnjẹ kó tó wá kan abala dídẹ́dẹ́. àti dídú àwọn ẹran eléyìí tá máa tẹ̀síwájú látòrí rẹ̀ lọ́jọ́ iwájú. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك انتوا بقى نديركوش Sọ́ọ́ lè fún sọ. Èèyàn bá fẹ́ pa ọ̀pọ̀lọ́. À, tí èèyàn bá fẹ́ pa ọmálé, téèyàn rí ní àyíká àbí nínú ilé. Tó sì jẹ́ pé látara iná tí ó bí sí ọmálé ń pé tó máa fún èèyàn lọ́rùn téèyàn bá sùn. So àti ìkórìíra tí ṣeré àti ìyàn. Náà. Bọ́ọ̀lù <laughs> Yóò ṣe wípé. Àbí ọkọ̀ làásìyàn la tó jẹ́ pé èyí ò tún ní rí ara sí gan lójú kan náà hmm. náà so àti ẹni tí ṣe rí àti fi hàn nípa bí bó ti ṣe rí ipé kéèyàn máa pa so téèyàn wá fi ọwọ́ àbí nǹkan kan lù lálùpa so èèyàn wá mú bóyá bí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú kẹ́míkà èèyàn wá fi fè ǹjẹ́ ládá téèyàn gbà pé èèyàn pa ṣé yóò dàbí pé èèyàn fi nǹkan gbà ó kúlẹ̀ kan náà ni àbí. kọjọra wọn ṣùgbọ́n ẹ ti pa ẹ padà kó sọ àrà.

ẹja tẹjúmọ́ àlejò wà ẹ lọ rà náà. سبحانك اللهم وبحمدك